ó da gan ṣùgbọ́n bí tá a ti kọ́ṣẹ́ yìí àwọn àwọn míì apá kan wọn wọ́n máa ń fi owó sí apá kan wọn ò kí ń fowó sí èròǹgbà tí wọ́n fi ń fi owó sí leléyìí kó má lọ lùkù bíi shirik kó má lọ lùkù bíi ẹbọ lójú ẹlòmíì èròǹgbà táwọn fi ń fi owó síṣẹ́ níbi tèmi ti kọ́ ni pé wọ́n bìlífù pé àwọn kẹ́míkà tí wọ́n fi ń ṣe owó àwọn kẹ́míkà kan wà lára ìtọ́ pé ẹ̀mí òkùnkùn wọ́n wà náṣọ́ra àwọn ẹ̀mí òkùnkùn kì í ní access sí kì kì í ṣe o ó ń tako ẹ̀mí òkùnkùn ni fẹ́ni fẹ́ni tó pé ó ní ìbálòpọ̀ ojú oorun ni ló fi fowó sí ó ti yé nìsí so táwọn bá ti fi owó sí àwọn kan fowó sí àwọn kan ń fowó sí tó bá ti gẹ́ ti ká sọ́fọ̀ ìmí ọjọ́ àti kànáfùrù àti virgin olive oil mix mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ fílẹ̀ fọjọ́ mẹ́ta tó bá pẹ́jọ́ kẹta máa fi para ṣùgbọ́n lòmíì àwọn míì máa ń fi owó sí owó tí wọ́n wá fi sí ní torí ẹlòmíì lè rí bò mí pé ah, kíní ọ̀nà méjì ni professor ò sọ kíní ìdélẹ̀ so àwọn míì fowósowó tí wọ́n fi sí yẹn kò mí ní pé ó dolówó wọ́n fowó sí torí pé owó tẹ gbogbo nǹkan tó ń jẹ̀mí òkùnkùn lórí ba ní bìlíìfù wọn ní kọ́ńtì yẹn bó dẹ̀ ṣe rí nìyẹn nínú ayé tó bá going to spiritual world so ìdí tó fi fi owó sí nìyẹn ó ti yé ń sí so tó bá wẹ o lè fowó sí tó bá wẹ o lè má fowó sí àmọ́ ní nàìjíríà wa ìkọ́ta àfi nípa fowó sí owó wọn owó ṣòro rí ebi ń pa àwọn èèyàn lẹ́wàá ní kẹ́nìkan lọ fowó sínú kíníkà gẹ́ẹ̀tì kànáfùrù má lọ gẹ́ẹ̀tì imí ọjọ́ rọra kan dá sínú virgin olive oil dá kànáfùrù sí kànáfùrù ẹ̀mí òkùnkùn ń dúró ń bẹ̀ nǹkan tó natural ni òun àti brimstone lọ́wọ́ nínú bible ó ti wà tipẹ́ àrọ́mọdọ́mọ crude oil ní brimstone sọ́fọ̀ imí ọjọ́ so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ òun ló máa mix ba gbogbo àwọn nǹkan wọn ẹ̀mí òkùnkùn ò kí ń rí owó sì tẹ gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀mí òkùnkùn lórí ba ẹ̀mí òkùnkùn ń yá owó lò ni so wọ́n bìlífù pé àwọn kẹ́míkà kan wà níbẹ̀ tó wà natural nínú owó tó tẹ̀ mí òkùnkùn lórí bá ni wọ́n fi pápọ̀ mọ́ iṣẹ́ yìí níbi tó ti ń bọ̀ wá àlàyé mi ṣó clear èmi kì í ṣoògùn owó o kì í so sólẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn so o wá fílẹ̀ tó bá wẹ̀ o fowó sí fílẹ̀ fọjọ́ mẹ́ta o fowó sí fílẹ̀ fọjọ́ mẹ́ta o máa fi para kó dẹ̀ máa kan sẹ́nu ó wà effective gidi fẹ́mi òkùnkùn abẹ́ni tí wọ́n ń gbé dìgbàdìgbà ká abẹ́ni tí kì í rórun sùn àwọn forí kópa náà jẹun ṣé wá tó bá kọ́ńkà àwọn nǹkan wọ̀nyí ó ṣeé ṣe kí wèé wá open torí àwọn nǹkan wọ̀nyí máa ń blọ́ọ̀kù wèé ni ẹ ti understand ń sìn so fún gbogbo ẹni tó fẹ́ pè wá wà ní Abraham Adésànyà Lẹ́kì Àjà Ẹ̀tí Ọ̀sà Lagos ibẹ̀ láwà kò síbi tẹ́ wà tí product wa ò dé ta àti lè sẹ́ndì ẹ̀ sí yín ẹ WhatsApp wa plus two three four eight ten nine thirteen fourteen twenty five àwọn product wa ní lóríṣiríṣi made in India packed in South Africa they are all powder obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun tó wà ń lo òyìnbó bí aláìsí ẹni tó pé àti bímọ ó nira fún ó ti wọ menopause ni àbí ẹni táyé ń dà láàmú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ both natural and spiritual problem ẹ contact wa kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín we are using the best logistic in the whole world láti deliver ìwọ obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ wá lọ fún full package wa wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọ pọ̀n ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count ẹ̀ contact wa ẹni tó ní cancer diabetics asthma ẹni táyé ń dà láàmú tó ń rí ìjákulẹ̀ tó ń làlákàlà ètò ọ̀ǹtún wà táfìyànjú problem yín fún yín ètò sàárà wà ètò àdúrà wà àwọn àlálùpà ọ̀dà wà ètò àwẹ̀ wà àwọn àlálùpà ọ̀dà wà lóríṣiríṣi tá a fi yanjú ọ̀tún wà bójú àlùkùránì bójú orúkọ ọlọ́run a máa ṣe fún yín bísíní láì tààlà àwọn onífìtọ̀ fún yín tílíkà òdúdú láha wàmọ̀ yóò ti ilá wa rọ̀súlẹ̀ o a ní kọjá inú àlá ọlọ́run àti tòjíṣẹ́ yàtàkà bá tún ṣe ètò ọ̀nù mínà lèmọ́s ẹ̀mí òkùnkùn wọ́n ń fọwọ́ kànyàn oṣó wà àjẹ́wà ẹlẹ́bọ lóògùn èṣù àtàwọn kọ̀ǹpánì àwọn ẹ̀mí òkùnkùn wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn ẹ kojú àwọn problem yín both natural and spiritual business láì tààlà right way lẹ́wà àdúrà ló ń gba agbára kọ́ ẹ fi fídíò wa ránṣẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin customers gbogbo ẹ̀yin fans wa pampẹ́ ayé ò ní mu yín ẹ̀gbọ́n ayé ò ní gun yín lẹ́sẹ̀ ní tẹnugbó bí ọwọ́ òkè òkè lẹ́ẹ̀ma lọ inú yín máa máa dùn ayọ̀ yín máa máa kún ní bíákì la ilaha illallah muhammadu rasulillah sallallahu ta'ala alayhi wa sallam inna li zatalillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí right way lẹ́wà o ẹ contact wa